بسم الله والحمد لله <clears throat> والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته متسواج أنه آه، الدورة المدية في عقب أهل الفرقة المردية للعلامة السفاريني الباب الثالث أنا نكات عني في البلدين في الأحكام والكلام على الإيمان ومتعلقات ذلك ọ̀rọ̀ nípa al-ahkam ìdájọ́ wal-kalam àti ọ̀rọ̀ nípa al-iman ìnígbàgbọ́ ومتعلقات ذلك àti ohun tó rọ̀pọ̀ mọ́ ilé yẹn. قال المؤلف رحمه الله وواجب على العباد ترى أن يعبدوه طاعة وبرا وواجب على العباد سرا أن يعبدوه طاعة وبرا من وواجب متجددا النيشي على العباد lórí àwọn ẹ̀dá tó rán lápapọ̀ kí nìkan náà á tọ́ àṣà ń ní ti ìmọ̀ fún nítẹ̀lẹ̀ àjọrán àti ìṣe dáadáa sọ́lá wọn bá sọ́hánà ويفعل الذي به ويفعل الذي به أقف إلى الذي به أمر حتما ويأتر كل ذي يعني الزجر ويفعل الفعل الذي به أمر حتما ويأتر كل ذي يعني الزجر كل ويفعل كوشي فعل الذي به أمر بشات قاسره حتما نددا هيترك الذي أنه الزجر ما سقاته ní tó bá kọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ ni ó ti yé wa wípé ìbáàdà nǹkan tẹnu ni ìbò lórí kákẹ́hùn kágbáwẹ̀ ayọ̀ zaka kásì hajj nìkan bí kò ṣe pé gbogbo òtẹ̀lé tọ́lọ́run ṣe má ṣe ìjọsìn lọ́jọ́ fọlọ́run wa subhanahu. فصل في الكلام على القضاء والقدر ìpín kan nìyí tí ń sọ nípa ọ̀rọ̀ nípa àlùkọ́dọ̀ yìí wọ́n ìkọ́dà ìdájọ́ àti àyànmọ́ ọ̀kúnlọ́mọ kò dẹ́ra ọ̀dọ́rú fọwọ́kì ọ̀hún حتما كما قضاه وكل ما قدر أو قدره فواكه حسبك ما قضاه وكل ما قدر أو قضاه gbogbo ohun tọ́lọ́run bá ti kádàrá àbí ó gbédájọ́ lé pé bí ó sì jẹ́ ni fọwọ́ àti àwọn hatman ohun tí ó ṣẹlẹ̀ ni ní ọ̀ràn yìí ká máa kọ̀dọ̀ ṣe mú dájọ́ rẹ̀ wá. وليس واجبا على العبد الرضا بكل مقضي ولكن بالقضاء وليس واجبا على العبد الرضا بكل مقضي ولكن بالقضاء وليس واجبا في صنعه على العبد لوريرو الرضا ìyọ́nú sí bíkúlè màkòdíje pẹ̀lú gbogbo ohun tí wọ́n sì dájọ́ rẹ̀ wọ́n láàkìn bìlkọ́tọ̀ àwọn ohun tó yẹ̀yàn yọ́nú sí ni àyẹ̀mọ́ nínú gbogbo nǹkan tó ń bá mú wá náà nìyẹn máa rẹ́rìn sí hmm? ìtumọ̀ rẹ̀ nìyẹn ó máa rẹ́rìn ìyẹn rẹ̀ kú àgídíkì rẹ̀ parẹ́ nísìnyí kò lè rẹ́rìn. àmọ́ ohun kẹ́nìyàn tó fi dandan kẹ́nìyàn ni kọ́ yọ́nú sí ìdájọ́ ọlọ́run subhana لأنه من فعله تعالى وذاك من فعل الذي تقالى لأنه من فعله تعالى وذاك من فعل الذي تقالى لأنه من فعله تعالى nítorí pé ohun tọ́lọ́run kádàrá ni. wọ́n wà nínú ṣe rẹ̀ iṣẹ́ rẹ̀ ọlọ́run ọba àlekọ́lá wọ́záàkà mi fáìlì lẹ́bi ìtàkọ́ọ́lá eléyẹn sì wà nínú iṣẹ́ tó ṣe wípé tàkọ́ọ́lá èyí tí ọkùnrin yẹn máa ń kọ́ ǹdẹ́ yẹn máa ń kọ́ yẹn wọ́n ọlọ́run lọ́kàdà rẹ̀ fọ́sùlù ń fi kàlámì àlọ́dúnú bí wọ́n mú àlèkọ́tì hà ìpínlẹ̀ ní tó fẹ́ sọ nípa ọ̀rọ̀ lórí àdúnú ẹ̀ṣẹ̀. ومتعلقاتها أتهم كتصفنا ويفسق المذنب بالكبيرة كذا إذا أصر بالصغيرة ويفسق المذنب بالكبيرة كذا إذا أصر بالصغيرة ويفسق المذنب ألا سأدركوكي bìlìkẹ̀bìrọ̀ pẹ̀lẹ́ṣẹ̀ ní ńlá tó yàtọ̀ sẹ́bọ. kàdá ìdá àsọ̀rọ̀ bí sọ̀gírọ̀ bẹ́ẹ̀ ní lọ̀rọ̀ ṣe rí tó bá ń tẹ̀síwájú pẹ̀lẹ́ṣẹ̀ kéékèèké yóò dìpò kí hmm? ẹlẹ́ṣẹ̀ tí ó kọ́ onímú mi ní pọ́nbélé yóò dìpò kí bìlìkẹ̀bìrọ̀ pẹ̀lẹ́ṣẹ̀ ní ńlá ti ń dá èyí tó tún yàtọ̀ sẹ́bọ ni o kàdá bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣe rí ìdá àsọ̀rọ̀ ìsọ̀rọ̀ tó bá ṣe kí ni o tó bá ń tẹ̀síwájú níbi ẹ̀sẹ̀ kéékèèké láyà kúròjọ́ màrí omi ìlàlẹ̀ ìmáni bímọ bíkọ́ ti zàmbì wálé ìṣúyà ni. لا يخرج المرء من الإيمان بموجبات الذنب والعصيان. wọ́n يخرج المرء ọmọnìyàn ò ní jáde nínú ilé ìmánì kúrò nínú ìgbàgbọ́ bímọ bíkọ́tì zambi pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tó lè pààyàn rún kí ètò ń ṣẹbọ ní ọ wálé ẹ̀sìyáni àti yapa kò lè torí ẹ̀ tá a sọ pé ìyẹn ṣe mùmíní nítorí kó ṣe mùmí kọ́ ti ẹ̀tàm nítorí kó dẹ́ṣẹ̀ ńlá èyí tó lè kó parun báni. lọ́wájìbọn nà aláìyé àyẹ̀túbá mi kó lè má jàrá àlẹ́ yìí hó bá a. وواجب عليه أن يتوب من كل ما جرى عليه حبا. وواجب عليه تدلجف أن يتوب خروجك وعدا من كل ما جرى عليه حبا. níbi gbogbo ohun tí ọba ṣe níyàpá ṣóòbù bí wọn náà èsì وواجب عليه وقدد أن يتوب قرن قوادا من كل ما جر عليه حبا ليوبه طبعا سنين كنيو نينو يشع نينو يابا يقبل لمولى بمحض الفاضل من غير من غير عبد كافر منفصل ويقبل لمولاه بغير فضل من غير عبد كافر قل ويقبل المولى ọlọ́wọ́n ọba ọ̀gá ògo yóò gba ìrònúpìwàdà ní àbíbímáàdì fáwọlé pẹ̀lú pọ́ńbélé ọlá ìyẹn ni pé pẹ̀lú ọlá rẹ̀ lọ́dọ̀ ta ni ó ti gbà ó ìyẹn ni pé yọ gbà lọ́dọ̀ onígbàgbọ́ òdodo ni mi ń bèrè abídí ń káfìrí kò ní í gbà lọ́dọ̀ aláìní gbàgbọ́ mò ń fàṣẹlẹ̀ ńlá ẹni tó ti yọ kó nínú ẹ̀sìn aláwọn ò ní gba ẹ̀sìn rẹ̀ kò sì ní gbà lóní tó wà dára mọ́ ńlá tó ń bẹ mi ń kó fọ́nì yìí bí dédé ẹ̀ ọ́ ní fàyàrìtà ṣe à. عن شركه وصده ولا يسر من كفره بذكره فيرتدي عن شركه وصده ó ní máa làmìyà tó lọ́wọ́n ní gba ẹ̀sìn lọ́wọ́ káfíìrì tá a sọ yìí máa làmìyà tó tí ò bá ronú pìwàdà mí ń kó fèrè níbi àìnígbàgbọ́ rẹ̀ mèdèdè yìí pẹ̀lú ọ́pọ́sìtì àìnígbàgbọ́ tí ó ti àlè ìmáì fọyọ̀rìtẹ́jọ àìmùsùrìkì yìí tí ó wàá padà kúrò níbi ẹbọ rẹ̀ wọ́sídì yìí àti ìṣẹ́rí rẹ̀ kúrò níbi ìmáì. ومن يموت ولم يتب من الخطأ فأمره مفوض لذي العطاء ومن يتوب وله يتوب ومن يموت وله يتوب من الخطأ وأمره مفوض لذي العطا مفوض لا يقال به مفوض مفوض ó ní ọmọ ìyá mọ ẹni ọba jáde láyé wọn làmìyẹ tó mí nà lọ́kàtà mo wá ronú pé wàdà kúrò níbi àṣìṣe fa àmúrúhù mufawwadun ọ̀rọ̀ rẹ̀ á sẹ̀rí rẹ̀ sọ́dọ̀ tani o lè délé àtọ́ ọlọ́run ọba tí máa ń tani lọ́rẹ bàbá sẹ́rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kí ni ó ṣẹlẹ̀ o fa ìyẹn ṣáà yàáfù wa ìṣáà ń takọ́m wa ìyẹn ṣáà àtọ́ wa àjìzá lánàá. فإن يشاء يعفو وإن شاء انتقم وإن يشاء أعطى وعجزا يرحم. ó ní فإن يشاء ọba darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọba dẹ́dá ọ̀sẹ̀ bọ́ ọ wọ́n dẹ́sẹ̀ nílá kò sì tún dá lórí ẹ̀ aláṣẹ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ fa ìyẹn ṣá tọ́ba wọ ọlọ́run yóò àfún ọlọ́run mojú kúrò lọ́dọ̀ rẹ̀ wà ìnṣà àǹtakọ́ tó bá dé wúyọ jẹ níyà yọ gbẹ̀sẹ̀ yàrá rẹ̀ iye ṣà àtọ́ tó bá ọlọ́run yọ tà lọ́rẹ̀ wà á jìzálà ànìyàm yóò tún wá jẹ́ kí dẹ̀ra rẹ̀ pọ̀ èèyàn bá wù ní ọ̀sẹ̀ faslun ìpínpẹ̀rẹ̀ fi àhìnlélẹ̀ àyínábí nípa àwọn alágídí ọ̀zàǹdàkọ̀tì àtàwọn olùmọ̀jì zandaqa wàlẹ̀ ilhad àti àwọn olùkọjáàlà olùkọjáàlà zandaqa àti mulhid abẹ́ ilhad wọ́n súnmọ́ ara wọn. oni oni ọ̀kìlá fi dòrózì wà zanadiqa wọ́n sá èrè ọwá ìfèlè سائر صوائبهم نافقا وقيل أما عفاس في الدروز أما إبداك من جبل الزنادقة أتعرض في الزنادقة المجي كما سأقول السلام وسائر وسائر الطوائف المنافقة àti àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ tí wọ́n jẹ́ sọ̀bẹ̀sẹ̀lú nínú ẹ̀sìn. ọkùnrin ló dára àyìn lébi tí ìgbà àyìn yókù pálú kàmáńtàkàrà kàmáńtàkàrà rárá náà tó sòwò láyọkọ̀ balú. wàhálà ló dára àyìn lébi tí ìgbà. lónìí ọ̀kọ́lù dáàrin lè ti dáàrin gbogbo ẹni tí bá ń pèpè lọ bí bídíà ìkùtálù àápa àgàgà tó bá jẹ́ bídíà tó ń mùtàfíà bídíà tó sọ̀yàn di káfíìn irú èrè bẹ fáwọn àlùwà àtìlà bídíà làárẹ̀ nìyẹn ń ṣe mo ti sọ ọ́ di káfíìn nítorí pé wọ́n ń já wọ́n ń takòrò ní ọlọ́run ní kullu da'in gbogbo olùpèpè lè lẹ́bùtì da'in yuqtalu pèpè lọ sí bídíà bídíà yẹn bídíà èyí tí ń kà fárẹ̀ yẹn ni o yuqtalu irúfẹ́ ni bí a pa kama takarrara naqsuhu nẹ́kìsìhù láàyè kùbẹ̀lẹ̀ mo ti já sí wípé ìtú àlùkáwà ní rẹ̀ bí ṣe máa ń kórè ní máa ń lọ máa ń bọ̀ láàyè kùbẹ̀lẹ̀ ànígbà lẹ́rú àlùkáwà ní tọ́ba ṣe gan ànígbà. لأنه لم يبد من إيمانه إلا الذي هزأ من لسانه لأنه لم يبد إمامه إلا الذي أزاح من لسانه لأنه ترمي لم يبدي كفيه من إيمانه من بغوره إلا الذي أزاح أفهم تطنك أتفنك tí ń fẹnu sọ ní lìsánì inú ahọ́n rẹ̀ ìyẹn ni bó kẹ́ ń sọ ni lórí ahọ́n ṣùgbọ́n kò ṣe kí ni o kò jẹ́mi rẹ̀ àlẹ́hù nítorí kò wòyàn lámúyúbúdì kò fi hàn nínú ìmánì inú gbàgbọ́ rẹ̀ ìlẹ̀lẹ́dí àfihàn tó ṣe pé àzáà ọ̀fọ̀ká mhm. ní lìsánì lórí ahọ́n lásán. kàmọ́lẹ́hìdì wàsáhìrì wàsáhìrà wàhùn àlàá. نياتهم في الآخرة فملحد وساحر وسائر وهم على نياتهم في الآخرة قلت ملحد بقد ينتس إلحاد أقول تعيض على وساحر أتقدا لكم وساحرة أتقدا لكم wàhùn aláàmìjáàtìhìm àwọn yẹn máa wà lórí àníyàn wọn ìlà àkírá níjọ́ gbìndà àkíyàmì wọn wò báyà wọn kóòtù wà ìdálà fi dáadáa èèlò ní hódà kàmú jàrá lèlè àìlàbò ní yé tàjá. kóòtù wà ìdálà fi dáadáa èèlò ní hódà ó ní kúlùtù èmi sọ wípé wọn ìdálẹt dàlá ìlú ìhódà táwọn ọ̀tọ́ka àmọ̀nà bá ń tọ́ka pé ẹni tàbí ó nígbàgbọ́ kàmọ̀ jára lílà àìlàbò níyè dáadáa gẹ́gẹ́ bó ṣe lọ fẹ́ntàn pé ní àìlàbò ní ìdáadáa tẹnìyàn náà mọ̀nà gẹ́gẹ́ bí ẹni tó ń pè ní ìlàbó ní ẹ̀sìn mọ̀nà ọ̀tọ̀ ni ohun tí ń sọ jáde ṣùgbọ́n a rí pé ara àwọn ìtọ́ka kan tí ń fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ẹnìyẹn mọ̀nà ẹ̀rí wòròwòrò ni. فإنه عزاء من أسرارهم ما كان فيه الهتك من أستارهم فإنه أزاح من أزاحني ما كان فيه الأنف من أزاحه torí فإنه nítorí pé tó ń pè ní àlẹ́ àìlàbú nìyẹn àzáà ọ̀fọ̀nká nínú àṣírí yìí nínú àṣírí àwọn tani òjò déédéé ní àwọn àzàlẹ́dì àbí àwọn àzàlẹ́dì kọ̀ọ̀yìn àti mọ̀lẹ́dì ọ̀fọ̀n àṣírí wọn ká máa ń kánà sí ìlẹ́sìkò èyí tó ṣe pé ìfàgàgà ẹni yá ń bẹ fún wọn bẹ ní asáré ìgbàgánà ní síkírù kọtìn وكان للدين القويم نصيرا فصار منا باطنا وظاهرا وكان للدين القويم نصيرا فصار منا باطلا وظاهرا وكان منا وكان للنا للدين القويم ناصرا ẹni tá a pè ní àlè àìlàbú níní wọn á jẹ olùsàtìlẹ́yìn fẹsìn ọgbọdọgba yẹn àsọ̀rọ̀ mi ná bá pè ná wọn á dì yẹnni pé ó dì lọ́dọ̀ wa bá pè ná nínú ni ó lọ́dọ̀ ara wa. ظاهرة نتعني دعوة يعلموني وكل زندك وكل مالك وجاحد وملحد منافق وكل زندك وكل مالك وجاحد وملحد منافق هؤلاء كل زنديق gbogbo ẹni tó bá jẹ́ zendik olùmọ̀jì ni ẹni tí ọmọ tí ọmọ ọlọ́run ti ń lajú bí ọ̀kúnlò màrìkín àti olùyọkọ́rọ́kọ́ nú ẹ̀sìn ti tàwọn kawárìjì ọjà eh, àhìdín olùjiyàn ọmọ ìhìdín olùkọjàlà mọ̀nà ẹ̀fìkín tó tó wájú lójú méjì gbogbo wọn tá a yẹn. إذا استبان نصحه للدين فإنه يقتل يقبل عن يقين إذا استبان نصحه للدين فإنه يقبل عن يقين قل إذا استبان نصحه للدين تبقى كلاه سلسلة نصيحة فوني تورياس فإنه يقبل أن يقيني أجاسي طعاق بعينيا أسي نصيحة فوني سيدا عاد بعينيا أن يقيني فلا مراجو فصل يكون تقعين إنه الباب الثالث في الكلام على الإيمان ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ wá ṣèláfì náà sì fìhì àti báwọn yẹn ṣe ń ṣèyàpọ̀ ẹnu ń bẹ̀ mọ̀tàkìkì mọ́sáhábì sálàfì fìdálíkà ká tó wá fi rinlẹ̀ ìlànà àwọn sálàfì níbi eléyàn. إيماننا قول وقصد وعمل تزيده التقوى وينقص رضواننا قول ó ní ìmánu náà ìgbàgbọ́ wa aṣọ jáde lẹ́nu átùmí wà ọjẹ́ mẹ́ta yazidu ho taqwa ìbẹ̀rù ọlọ́run mú lé sí odi márùn wọ̀nyá ń kó zòbí zálàlì yóò sì dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọ̀n náà náà fi yìí ìmánìna nasasni min ghayri shakin fasitami wasabini. ونحن في إيماننا نستثني من غير شك فاستمع واستسلم قل ونحن أوا tí ìmọ́nì náà nínú ìgbàgbọ́ wa tá ń sọ yẹn lẹ́sítẹ́síní a máa sọ pé insha Allahu ana mu'minu insha Allahu mina ghairi shakkin láì já sí kọjá ti yè méjì fàstẹ́míà tẹ́tí gbọ́ ọ fàstẹ́mín kò sì wá ìpínlẹ̀ àlàyé nítorí tàbí ní ṣe insha Allah nítorí kò jù sí ọlọ́run sọ pé al-imanu lédè ọ̀hún ọ̀sàbọ̀ ọ̀hún pé imanu seventy three sí seventy nine. وعلاها قول لا إله إلا الله يكفى إيه جمع ويقولون لا إله إلا الله وأدناها إذا رجل من الإيمان من إماطة الأذى عن الطريق يمصف قول الجنة والحياء شعبة من الإيمان أتكويت جوني هنا جاك ميكانين على الإيمان pé gbogbo seventy three ni láti mọ̀ ẹ̀rí pé mẹ́ta péré la sẹ̀ mọ́ gbogbo àwọn sẹ́ríìtì yòókù la mọ̀ ẹni tó wá sí insha allahu ni wọ́n tẹ́niyẹn ń sọ ni pé àwọn èyí tí mo ti mọ̀ nínú iman nínú àwọn ṣọ́àbùl iman àtẹ̀yí tí mo bá túmọ̀ lẹ́yìn ìgbà yẹn ó mi lò hìhì màá nígbàgbọ́ sí pẹ̀lú ògùn ọlọ́run ìtumọ̀ rẹ̀ nìyí ìyẹn pé bóòlù ọjà sọ pé mùmí ni ẹni pọ́nbélé bẹ́ẹ̀ yẹn tó ti dá gbogbo ọ̀rọ̀ ìmọ̀ọ́nì mọ̀ kan mo tó ń sọ ni pé èyí tí mo mọ̀ àti èyí tí ń tún máa mọ̀ ọ́ tó wà nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ ìpín ìgbàgbọ́ èyí ni gbàgbọ́ sí pẹ̀lú ògo ọlọ́run. nùtàbí àwọn akhbara min àlílẹ̀ àṣà wọn àkọ́tẹ̀fẹ̀lẹ̀ àṣà àràlà. أهل الأشر نسافر الأخيار من أهل الأثر ونقتفي الآثار لك أهل الأشر نسافر إيه، إيه، الأخبار أما لك nípa ọ̀rọ̀ kásìánà mọ́mínú inṣá لك a máa tẹ̀lé min ahlil asar látọ̀dọ̀ àwọn tí wọ́n wà lórí orípa mọ̀nàkùtẹ̀ fílẹ̀ àsára orípa yẹn láti máa wá tọpasẹ̀ rẹ̀ láàhlal asar kìí sáwọn onígbèraga láfọ́lò wala naqulu wala naqul wala taqul imanuna makhluqun. على قديم هكذا مطلوقا ولا تقل إيماننا مخلوق ولا قديم هكذا مطلوق ولا تقل ما سجد pípé ìmánu náà màlúkú gbígbàgbọ́ wa ẹ̀wọ̀n ká dà ní. àfẹ́ bá jẹ́ dàbí yóò padà tán nìyí yóò kù. ọ̀làkọ̀dí má dẹ̀ sọ pé ìmánu ti pẹ́. هكذا مطلوق ما ويرين كدو سنقوم بلي بايو فإنه يشمل للصلاة ونحوها من سائر الطاعات فإنه يشمل للصلاة ونحوها من سائر الطاعات فإنه nítorí pé ìmánì ni ọ yéé ṣímánì lè sọ láti ó kọrùn sínú ẹni pé qala Allahu ta'ala wa kana Allahu li yudi'a imanakum imanakum ay salatakum ìgbójú kan ẹ̀yẹn kàábà ẹ̀wà kọjú da Jerusalem mọ́ ìyẹn kúrò ọlọ́run lè fi rárùn lára. tó sọ pé àlè ìmánu ń kọ́ yẹ́sù má lò lè sọ láti ó kó ìrun sínú wọn náà hùwẹ̀ ha àti ohun tó tún jọ bẹ́ẹ̀ mí ń sá èrè ìtọ́ àti nínú àwọn tẹ̀lé kọlọ́hún. ففعلنا نحو الركوع محدث وكل قرآن قديم فابحثوا فاغفر له قرآن محدث وكل قرآن قديم مبحث وكل آه حبيب آه ففعلنا نهو الركوع محدث يشوى كان في ركول تتوني انت وكل قرآن قديم gbogbo kùránì táǹkà òun ti pẹ́ ń tiẹ̀ fábù hàfí wádìí o wọ̀wákàrà lọ́hùn mìíràn lè hàfi bẹ̀rẹ̀ lè ànàmì. wọ̀wákàrà lọ́hùn mìíràn hàfi bẹ̀rẹ̀ lè ọlọ́run lábọ̀ lọ́rùn wọ̀wákàrà lọ́hùn mínàlì kìrámì ọlọ́run lábọ̀ lọ́rùn ó gbéṣẹ́ fún àwọn alákùnrin ìsìnẹ́ni àwọn méjì iṣẹ́ olóògbé fún hafidọ́ni hafidọ́ni káwọn méjèèjì máa sọ lílẹ̀ ànẹ́ni gbogbo ẹ̀dá fọyẹ́ kí túbà ní kọ́lá àfọ̀ àlélẹ́wàrá kàmá àtà fìnnásì ní gáyẹ̀rẹ́ mọ́tìrá. fọyẹ́ kí túbà ní kọ́lá àfọ̀ àlélẹ́wàrá ó ní ọ̀yẹ̀ kìtùbánì àwọn méjèèjì ọ máa kọ kó là àfàálì wàrà o gbogbo sẹ́tẹ̀ dára sí kàmọ́ àtàfin nẹ́sì bó ṣe wá nú ẹsẹ̀ ọ̀rọ̀ mẹ́lùkọ́ àdìsọ́bàdà ọ̀sẹ̀ wà ní alaykum la hafizina kirama katibina. يعلمون ما تفعلون قل كما أتى جاجبو سوا في النص من أسعور أتى القرآن من غير امتراء لا يميل الجنون سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك